bàbá mo máa ti rí ọ ti rí fifty thousand ẹ ṣe kí ọ̀rọ̀ láti. mo ti rí o ti wọlé ń sìn. owó tó o fẹ́ yá ọ sì pé fifty thousand. kíkẹ́ mi kí ni kí ni kí ni ó jèrè mi tí n bá lè ya olówó. kíkẹ́ mi kíkẹ́ mi ṣé ilé ya olówó ni ọmọ ní ọ̀ bí bá gbé ọ̀dájú ọmọ jẹ mi ah. tí n bá yọ fifty thousand kì í ṣe owó tó pọ̀ jù ọ̀kárí ọ̀kárí tukọ̀ mi. ìwé eh, ìsọmọ eh, eh, bẹ́ẹ̀ ìsọmọ bẹ́ẹ̀ so tọ́ ọ bá nílò ìrànlọ́wọ́ mi fifty thousand ó kéré èyí tí wọ́n fẹ́ sọ fún ọ ni pé ọ̀túnla ni kò dá padà ifo tó bá jẹ́ pé kí n kó wa lálẹ́ ọ̀la mo kó wa. ọkọ̀ wa lálẹ́ ọ̀la lòódọ̀ tún la ọ̀tún la wọn ṣe pàtàkì. fifty thousand mo ya oṣù kan mi ilé rẹ kọ́ ní bẹlẹ́gbẹ̀ bí. ilé kẹta sí ilé ọ̀tún. ọ̀kadì la bá padà kí mo wí. sukọ mi ọ̀kadì sukọ mi sukọ mọ kí ni yọ la àlá. ọ̀kàrẹ̀ ọ̀lẹ́wà máa lọ. Súnkànmí máa yọjú bá yẹjú kójú bá yẹjú ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ o. Súnkànmí Súnkànmí mo ní ìtúrò létí ni sọ àgbàgbé pọ́tùlà ni lọ́wọ́ kọ̀wé mi wá. ọ̀kàrẹ̀ irú yín máa ń dùn yáyàn lówó ọ̀kàrẹ̀ ilẹ̀. Súnkànmí. Àgùnlá ẹ̀yẹ̀ ń jẹ mí lọ́wọ́ ọ̀ká rẹ̀ ọ̀dà túkàmì. yọ má bínú má bínú mo pè wá láàrin gbọ́ rájàgo lání ọ̀túnla hmm? ilé rẹ̀ náà kù ní green géètì tí ah! lò ó tó o bá ti lò ọ̀túnla kó o kó wá ọ̀kárẹ̀ yọ ọ́ màmá sí o ọ̀kárẹ̀ o ọ̀kárẹ̀ o súnkànmí ẹ̀yìnjọ́ ọmọ bínú ṣé wà láàrin ọ̀pọ̀ báyìí ọ̀kẹ́rẹ́ èmi mo yẹ olówó lóòótọ́ àmọ́ mo ní ìtúrún ọ létí pé ọ̀túnla kí n mọ̀ pé jọjá làámù ọ̀túnla kí n mọ̀ pé ọ̀túnla ọ̀kẹ́rẹ́ súnkànmí súnkànmí súnkànmí má bínú má bínú pé wà láàrin pọ̀ babaláwo ni mí babaláwo ni mí tó bá di lọ́túnla ọ̀ má gbàgbé mo fẹ́ràn rẹ àmọ́ mo fẹ́ kọjá làámù kí mọ aláàmú kíni aláàmú kíni ọ̀sẹ̀ ọ̀kárẹ̀ o súnkàmí o má bà ọmọlúwàbí ẹ jẹ́ tí mo ṣe fẹ́ràn rẹ pọ̀ dákun ọ̀tún la. ọ̀dà ọ̀dà o ọ̀kárẹ̀ o súnkàmí súnkàmí súnkànmí dúró má bínú ṣé wàhálà mi ọ̀pọ̀ wàhálà mi ọ̀pọ̀ mo kàn fẹ́ sọ wọn pé owó yìí jọ̀ọ́ jọ̀ọ́ ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ọ̀kárí ọ̀dà súnkànmí sọ pé mo fẹ́ kí ọ ní mo fẹ́ kí ọ ní kìí sí ọ̀rọ̀ mo fẹ́ kí ọ ní ọ̀sẹ̀. ẹ̀ lọ́sùnkànmí mo bínú mo bínú mò ń jẹ́wé lọ́wọ́ ni ọkàn mi wà lọ́ọ̀dọ́ ẹ pé sọ́ọ̀ gbàgbé pé ọ̀tún la ni o owó tí mo yá o. ọ̀kárẹ̀ hmm. èmi náà kì í ṣe pé mò ń disturb pé ọmọkàn rán létí ni ọ̀tún la fifty thousand ọ̀tún la ọ̀sẹ̀ ọ̀kárẹ̀ <laughs> babaláwo ni. ẹ̀lẹ́ o dákun ọmọkùnrin tí ń gbé bíi mọ̀ ń béèrè ìsúkọ̀ mú kíkẹ́ mi ọmọbìnrin. àtàná ni wọ́n ti kúrò lé ṣe bẹ́ẹ̀ mọ Elizabeth street. Elizabeth street. kọ́ńpáǹdì ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. ibẹ̀ lẹ́ máa ti bá wọn. ibẹ̀ Súnkànmí mi ń gbé nísìn lẹ́nu ìjẹ́ta sí èlé. ibẹ̀ ló wà táwọn òkúta kò sí owó mo kàn béèrè rẹ ọmọ mi gidi ni ọmọ mi gidi ni Súnkànmí mi ń gbé Elizabeth báyìí. Ah! business kan mi all yọ ọ̀wá yáwó níbí jẹ́ta ló pè wọ́n náà ti ń gbé ilé sọ́fíìsì ìfìsílẹ̀tì ìwọ náà kó wá níbí ọkọ̀ wá bí sí ibi ní ti bàjẹ́ ibi náà lóògùn tọ́kù táwọn ọ̀rẹ́ ọjọ́ táwọn ọ̀rẹ́ ọjọ́ ọwọ́ akókó rí ẹ̀ bá ògbówó lọ́wọ́ mi kí wọ́n gbá ọdún kí kí n gbá ológun kí n nà kí n fi bàjẹ́ Who dey make noise? Who are you? Ìrètí ni olúwo. Olúwo for where? For this area sir. This area? Yes, sir. Sukanmi. Do you know who are you, who are you looking for? Yes, Sukanmi. I, I borrow money. I transfer from Nokia this year to his Android. To who? Ọmọ mi kékeré tí máa ń gbá lórí Sukanmi. Who are you looking for? Sukanmi looking for. This man. Everybody that is living here, we are officers. Yes, sir. You mind your business. No. Sukanmi. Boss. Ah. Sukanmi. Yeah. Who are abi babalawo wey dey. wait for where. my friend person dey away. my friend leave this place. shut up and leave this place immediately. ah sukan. you leave immediately. Don't say anything. Yes, we must learn a lesson. Get away! How many times would they tell you before you know that Nigeria is not for you? They never show you say the mumu. Uh, mumu man. No sense.